بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nínú tíra wa láti tẹ̀síwájú nù ọ̀tọ̀rọ̀ nẹ́gbà ọjọ́ ti Kamaluddin Abdullahi bin Yusuf bin Hisham al-Ansari rahimahullah a sọ pé bí tá a dé báàbùn àwọn àníyàn sọ́rí fèlésì àwọn nǹkan tí ó kọ̀ fún gbígba wọ́sẹ̀lẹ̀ ń sálẹ̀ orúkọ àti tẹ́niwé ní ẹ̀dí bọ́ mo ṣe mo ń tún rí ẹ̀kí jẹ kẹrẹ nínú ìyọ́ tó fẹ́ jẹ́ márùn báyìí chris atun mẹ́sàn-án ni wọ́n jẹ́ yẹ̀jùmọ́ ọ̀há ihun tó kó wọn sínú òun náà ni ẹsẹ̀ orin yìí wàzùnú mọ́ra àbọ̀ ọ̀jímọ̀ tán àárín fún ha. عدل وواصف الجمع زد التأنيث ها هيا ẹ̀sì lè ṣe ní wázínú lè mọ̀rákàbì tààrà àtẹ́rà yìí wí ṣùgbọ́n ìgbà ọmọ ọdún láti rí ọya wázínú lè mọ̀rákàbì ọya wázínú lè mọ̀rákàbì àdè ọjọ́ máa tún tààrí sí fòlè jamọ́ ìṣèṣe táà ní sáà eléyìí náà sì lè sọ wípé ẹ sọ pé táà ní sáà láìpẹ́ táà ní sáà lókùn sọ sọ ta ní sá àfáàpin ta ní sá ìjà wí lẹ́ẹ̀kan sí ọyá wàzínọ́lémọ́ra tàbí wàzínọ́lémọ́ra tàbí fún ha àdìrò ohun àwá sí fòlìjánà àti ló ń wọ̀ wá sí fólì jamọ́ ìta gbẹ̀dánítà ó ní wọ́zìlónì èyí tó wá ní òṣùwọ̀n òṣùwọ̀n owó ni bí yẹ̀zídù àbí ahmadu alákọ̀ọ́kọ́ ni àwọn bí irú ahmadu pẹ́ndé mọ́lẹ̀ ni wọ́n fẹ́ máa yọ́ kọ̀ọ̀kọ̀ 1 ahmad ìsàlẹ̀ níbi ìwé ìtọ́dọ́ ti ẹ ọkọ̀ 1 ọkọ̀ Ahmed mú ma tẹ́ ti fó a padà sí ibi adàbìyàn mo bá ti yẹjú rẹ̀ tán ní ìmọ̀ kó mo ti tù báyìí fa ó ti wà lẹ́mí mi gan ni Gero Ahmadu sọ́dí ẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni Morakaf mọ̀rákàb òun ni báàlà bá kù báàlà bá kù ìmọ̀ẹ́nu kẹ́rà yàn báàlà bá kù ẹ́dìrí ọkọ̀ nẹ́mbà tù báàlà bá kù ẹlẹ́ẹ̀kẹta òun ni ọjìmọ̀tù bí Ibrahimu wọ́n máa nẹ́mbà sí lọ́ńtì ẹni o Ibrahimu ẹ̀ ń gbà mí dẹ́ẹ̀dẹ́ Ibrahimu bí irú Ibrahimu tọ̀ tàrífù òun ni kórúkọ jẹ́ tí èyàn ti mọ̀ wípé kò ni wọ́n máa ń pè bí kíni kíkọ̀ olẹ́ mọ̀mọ̀ èyàn mi ẹ̀ẹ̀mí kan tẹ́ mọ̀mọ̀ yẹn mọ́ ẹ̀ẹ̀mí kan tẹ́ bá mọ̀mọ̀ yẹn mi kan sí kan tẹ́ mọ̀mọ̀ yẹn ẹ́ ọmọrú lápẹẹrẹ ṣùgbọ́n jẹ́ gan jà lọ gbogbo èmi gbogbo ọkọ̀ bí àwọn àìṣà bí ẹja rí àìṣà àìṣà tó adìlù ńkọ́ adìlù adìlù wọ́n pè ní adìlù nítorí wípé fáìlù ní tẹ́lẹ̀ wọ́n wá padà bí fọ́àìlù bí irú ọmọrù Umaru ẹ̀sìn gbẹ̀mẹ́ bákẹ̀rẹ́ atúnlẹ̀kẹ́ tó ń pè ní wasfu wasfu eléyìí ìròyìn bí kẹfẹ́ sọ pé afahmaru ẹni tó pupa ẹrífẹ́ ìròyìn rẹ̀ ní ahmaru ẹni tó pupa ìyẹn pupa bákẹ̀rẹ́ tó ní jámọ́ òun ni mọ̀sáájídù àlésìyáádà àlésí òun ni kálífà tí nùnù lésí bí i sàlìmánù ó ní ti tàníṣù tó jóbìnrin ọ̀pì fọ́nmílà ẹ̀wọ́ mọ́ tó ti máa ń ṣàyíkùn mẹ́ kíkọ̀ olè áfẹ́fẹ́ sí ṣẹ́ẹ̀lẹ́ fi sílẹ̀ ẹlẹ́fẹ́ fi sí ọ̀ọ́ ẹ̀ẹ́dẹ́ kan tó jẹ́ aláàmù zaidu ní abẹ́ ẹ̀ fún fàtíà ẹ̀kọ́ lẹ̀ máa fún fàtíà tó jẹ́ aláàmù tó náà lè gbà fàtíà hmm. nígbà fẹ̀rẹ̀ aláàmù tó gbà fàtíà tó bá wà láyé ìjẹ́rì ẹ̀ lè mú wá fúnra yín àyàn afẹ́wé ayíṣà níbí ọba lè mọ bí sí lọ sókèrè àìṣà láwẹ̀ ń bí ó sọ pé ta ní sá òun dá wà wọ́n ní àìṣà ẹ̀ máa ń wí sọ ẹ̀ wá dé kọ́ tó jẹ́ márífà tó lè gba kínní mọ̀mọ́ ara bí náà ni àdíjà wà obìnrin obìnrin ní ìsìnmọ́ fẹ́ kẹ́ mú akọ̀ kan wá tọ́jú márífà ara yẹn mú wá tọ́jú márífà tó bá sì wà láyé bí iná rẹ̀ kò sí sọ̀rọ̀ obìnrin ni náà sóbìnrin kí sẹ́nẹ̀bù àdúgbò yìí ọkùnrin lòun àbí sẹ́nẹ̀bù àdúgbò yìí kí lòun kìí sóbìnrin ọkùnrin ní àbí obìnrin ni bí tẹ bá fi àyíṣà sí lẹ̀lẹ́ fi kẹ́lé sí ẹ wá mí kọ kẹ́kẹ́ ìborí fáyìn ní ẹ̀parí pẹ̀lú alífùmọ̀ sọ̀rọ̀ bó ló ṣe mọ̀ pé láyẹ̀ ń sọ́rí pé ọ̀tá mi tó fi mọ́ bẹ́ẹ̀ torí gbogbo ẹ̀rẹ́ yìí ta ní ọjẹ́ tí ó fi dọ̀la sílé yìí nísìnyí yóò gba dómọ yóò gba fatia kò lè gba kẹsọ gbogbo àpẹẹrẹ tí mo fún ọ yìí pátápátá yóò gba dómọ yóò gba fatia kò lè gba kẹsọ kò sì lè gba tẹlifíìn nínú ẹyin sáto wínísì kò lè gba dómọ kò lè gba fatia kò lè gba kẹsọ nítorí pé kì í sara rẹ ẹ máa dá kò lè jẹ́ Sulaiman ẹ bí kò tó jẹ́ máa rí fàmọ̀ irú ẹ má ṣàwàdà ọ ẹ má lọ náà ṣàwàdà ẹ dá máa rí fàmọ̀ tó ṣe pé hamidu ẹ̀sìn máa rí fàmọ̀ orí tó bá fẹ́ yọ́ sọ pé a ló wí dáadáa a ní hamidi anẹ́sùn bí báyìí ọkẹ́ anẹ́sùn náà àti anẹ́sùn lọ́wọ́ náà so àwọn ọmọrù yakubu yusufu yunusa so bẹ́ẹ̀ ni gbọ́n yunusa àwọn wárakọ̀ ẹ̀hán ẹja wílé yẹn àti osama osamọ́tù alámọ̀ni tọ́jú rẹ̀ osamọ́tù gbogbo wọn yẹn ẹja alamoni antolihata a ní òsàmọ́ta warakọ́ta bẹ́ẹ̀ lè pé ní òsàmọ́tí ẹni gbọ́n bẹ́ẹ̀ ẹ̀ lè pé bẹ́ẹ̀ so mẹ́sẹ̀ ẹ̀sán ni ẹ̀ alákọ̀ọ́kọ́ ìlú wazmi tó ti dédé òsùn afáàlì bírú ahmadu àti yẹ̀zídù ẹgbẹ́ yẹ̀zídù rí yẹ̀zídù ọmọ màáríà ẹ̀hẹ́n mọ̀rákàbọ̀ wọn ni báàlà bákù báàlà bákù àti ìkànnì jẹ́rẹ̀ bákan náà nǹkan tí èsì ti lárúbáwá àwọn ni ìbàràhímù ìbàràhímù alaikum salam mo ti bẹ̀rẹ̀ rẹ̀ èyí tó jẹ́ márífà tí márífà ń bẹ̀rẹ̀ rẹ̀ bí òsàmọ́tù òsàmọ́tù tọ́lẹ́hátù wárakọ́tù tọ́ èyí tó jẹ́ adìl ámìrù dìtẹ́lẹ̀ awásọ di ọmọrù ọmọrù òun ni adìl èyí tó jẹ́ ìròyìn ìròyìn èèyàn bí kí wọ́n ròyìn ẹ̀kú ahmaru ẹni tó pupa ẹni tó dúdú ẹni tó green ẹni tó blue ìròyìn ní ahmaru wasu èyí tó jẹ́ jámọ̀ mọ́sídù tó di kíni o mọ̀sáájídù mọ̀sáájídù èyí tó wá jábọ̀ òun ni àyìnṣátù fáfimọ́tù ọ̀yàtù gbogbo wọn yẹn pátá ẹ máa fún wọn tó mọ̀ wọ́n bá wà láyé rọ́fún ẹ máa fún wọn ní sọ́jà tí wọ́n bá wà láyé kíni o láyé nẹ́sùbà ẹ̀ẹ́sùn a máa fún wọn ní fátíà wọ́n bá wà láyé ìjáre ẹ̀dì rẹ̀ ẹ̀ẹ̀mejì ní ọgbà fátíà ní ọgbà fátíà fi hálàtí ẹ̀nẹ́sùbí wà lè járe kádàtà láti wọ́n bá gbogbo kí ó ta fẹ́ kànú tíra ìlàtí ẹjọ́ látẹ̀rẹ̀ ní ìṣẹ́já mẹ́yọ̀ kan bí Ahmed ayẹ̀kọ́ sínú ìwé àpẹẹrẹ gbogbo ẹ̀ náà sì nìyẹn kharaja Ahmadu Ahmadu jáde. Ẹni náà ti rí bẹ́ẹ̀, Karaja Ahmadu, Ahmadu jáde. Karaja ìlú mọ́dí ẹ̀tì mọ́. Ahmadu sì jẹ́ fáìlú. Mọ̀rún fún wa alámọ́tọ́rọ̀ fi àjọmọ̀ ẹni tó gbádọ́mọ̀ dáadáa. ńgbà òtún yá mo ní farahatu ahmada mo dùn ahmadu nínú farahatu ahmada mo dùn ahmadu nínú àrígbóhùn náà ìgbà fásíà farahatu ẹ̀pẹ́ ní fílù wà fáyìn ẹ̀dìn rí bẹ́ẹ̀ ẹ wá pé ahmada ni mo fún olùbìyí ahmada ẹ̀pẹ́ ni mo fún olùbìyí maf'ul bihi wọ́n alámọ́tò mọ̀nsúbù alámọ́tò náà ju alifáàtì àtẹ́lẹ́fẹ́ fáàtì àyẹ̀ mẹ́ nígbà tí ó tún yá mo tún sọ yí pé rọ̀gíbútù tí ahamada rọ̀gíbútù mo nífẹ̀ẹ́ ahmadu ní túnmọ̀ rẹ̀ rọ̀gíbútù tí ahamada ẹ̀ pé kẹ́sọ̀ lọ́yẹ káfù nítorí pọ́jẹ́ túnmọ̀ láyẹ̀ sọ́rọ̀ akẹ́ sọ yí pé fi ahmed ayé ni fi alfijar ọ̀tọ́ ti rẹ̀ ọ̀fin alasunkun ẹ sọ pé ahmed majororo bè fi majororo bè fi wà láwọn ti járe yìí o alifatiha ìyá bẹ́tán anìlẹ̀kẹ́sọ́ọ̀tì lẹ́yìn gbogbo rọ́bù mẹ́sẹ̀ẹ̀sẹ̀ ilẹ̀ ti ti bẹ́ẹ̀ kò sí yàtọ̀ kẹkẹ láàrin wọn lẹ́yìn kákan kakẹ́ ó díẹ̀ ń padà lásán lókun láti gbogbo mẹ́sẹ̀ẹ̀sẹ̀ láti yanjú tí wọ́n bá wà lẹ́yìn rọ́ fún ọgbà tó mọ̀ tó bá wà láyé nẹ́sùbà ọgbà fàtíà tó bá wà láyé ìjárí yóò tùbà fàtíà ó díẹ̀ kò sí gbọ́dọ̀ gbà kẹnuwìn kò gbọ́dọ̀ gbà kẹsọ̀ lọ́ba tán ọya ka ahmada wa ahmaro. ẹ gbogbo ohun tẹ́mi wíyàn lòun kójọ lẹ́ẹ̀kan náà àti ẹ̀ ló gbé síra wọn ọyọ́ màá so. wa masajida wa daniro wa ah. suleiman wa sataroni wa fatimatu wa talhatu wa zainabu wa salma wa sahra. ọ irú èyí pé àwọn abdullahi ọtún wuyi sí ọrújú àwọn salima àti sahara wọn ọlá apá wọn kẹjọ obìnrin lásán ni wọ́n fi wọnú rẹ̀ ní àwọn sálímà àti sahara tó èyí tó fi parí ẹ̀ tó sọ pé bíbí ní ìsìnà aláàtún ọjà bò ẹ̀dẹ̀ mọ́jà gbàgbé ẹ̀yàn ọmọ mi pé àwọn obìnrin ìran mélòó ni wọ́n máa ń jẹ́ mẹ́ta ọmọ fẹ́yìn obìnrin ìran mẹ́ta alákọ̀ọ́kọ́ àwọn ni ẹjá sọ pé àìlámọ́tò tàníìs tó fi aláàkọ́ ni àtà sí àlùmọ̀rùbútọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ ẹjá sọ pé àtà lásán bí irú àárín ṣàtù ẹlẹ́ẹ̀kejì alẹ́lẹ́fù alẹ́mọ́kọ̀sùrọ̀ àléfù taarún bí irú kí ni ọ sáálé máa lẹ́yìn náà ni àléfù alìmọ̀mùdó ọ̀dà àléfù ta mẹ́gbẹ́nà bí irú bàìdọ́wù ọ̀rẹ́ rẹ̀ bàìdọ́wù ìtìdíbẹ̀ àwọn àmẹ́tẹ̀ẹ̀ta yá máa fi mọ̀ta ní ìsìn ó lè jẹ́ àléébù yìí tí wọ́n rún ó lè jẹ́ àléébù tí wọ́n fàgbẹ̀ ẹ̀nà wọ́n tẹ̀ fi amúsà sí ẹ̀yìn rẹ̀ wọ́n ń pè ní àlẹ́ àléébù alímọ̀mọ̀dú dàtù àléébù tá a fàágùn báyìí nínú àmì tá a máa fi mọ obìnrin ni òun làbá yẹn kójọ ló sọ pé kálímà sàhárà àmì obìnrin ni àyàfà àléébù ìsọdọ̀bìnrin والجمع الذي لا نذير له àti jamu tí ó nírú ìjẹnu ahad kullun kullu minhuma yastasiru bil mani ari gbogbo ọdún kálẹ̀ yìí pátá mamnu min asarf wọn gbogbo fún kó jẹ́ mamnu min asarf والبواغي لا بد من مجامعة كل علة منهن أو العالمية dandan ni kó kó sínú àtàwọn afẹ́kàì ó lè jẹ́ títà bọ́yá nítorí ìròyìn ìròyìn tó jẹ́ ròyìn tàbí ní arsenal ròyìn ó lè jẹ́ náà ní ọ̀sẹ̀lẹ̀ sí tó fi jẹ́ mọ̀mùnà òmìnà sọ̀rọ̀ ó sì lè jẹ́ àlàmìyà nítorí kó jẹ́ ikọ̀ tí wọ́n mọ̀mọ̀ yẹn sọ̀rọ̀ ti yé báyà. wàtàkàájánu la àlàmìyà tó máa tẹ̀rù tí bí. ó ní sẹ́wárí álàmù ìmá ń pa báàlà bá kù bó ti jẹ́ mọ̀rá káàbù aláàmù yẹn dànù ẹ̀wọ̀n tí ń já aláàmù tààrífì náà ní já aláàmù báàlà bá kù bó ti jẹ́ mọ̀rá káàbù mọ́síjí lẹ́ẹ̀kan náà aláàmù torí wọ́n gbé kì ní ẹ̀gbọ́n báàlù àti báàkù ní ọgbẹ́gbọ́ra 1 ọjọ́ méjì tọ́kọlù lẹ́yìn náà ni pé èkó òrìṣà kan tí wọ́n mọ̀ ní ọjọ́ méjì ìpè méjì ló kọjọ sínú ìlà méjì lọ́fà tí ó fi di mọ̀mù náà mìíràn sọ́f alẹ́ ìlà tó lè oúlá àtẹ̀rẹ̀kì ọjẹ́ ìyàní mọ̀rákàbó mazjì tẹ̀rẹ̀kì bá mazjìyà ìkejì alẹ́ alàmìyà ìkọlù tí gbogbo tábà ti dákọ̀ alẹ́ bá kún wọn ti mọ̀ والتأنيث والعجمية والعجمة abo ó lè papọ̀ ìjẹ́ ajámù náà tó lè papọ̀ kí wọ́n kò ní ajámù ó lè kọ́ tí ìsìlá bá wá ọ̀ṣọ́rọ̀tò lọ́rọ̀jìmá tí àlàmíyà tó ń bẹ́m̀bẹ̀ ikú bá jẹ́ kọ́ tí ìsìlá bá wá yẹn mo ní kárí àlàmíyà tó ń lọ́rọ̀jìmá yóò jẹ́ kọ́ kì í tún ṣèdè lábáwá káyà. wàzíyá àdàtún alátàlá àkàtì. ẹ àti àlésí lórí kíni ọ lórí lẹ́tà mẹ́ta. wọ̀sífà tí aṣọ ọ̀làjú ha wà á dá. bẹ́ẹ̀ lórí lẹ́tà mẹ́ta irú sàlìmá sàlìmá kẹrin áfà tírí lẹ́tà òun la rí mọ́gbìn yẹn òun ni wọ̀zíyá àdàtún alátàlá sàlìmá àti lẹ́tà mẹ́ta ni àwọn àṣẹ̀rá lè fún lẹ́yìn rẹ̀ salimọ́nù odidi tí sulaimọ́nù jẹ́ ẹ̀sùn gírù rẹ̀ odidi ni salimọ́nù sulaiman òun ni musanta tó di bẹ́ẹ̀ ó ní bákan náà wọ́n sífàtú. wọ́n sífàtí àsọ̀rọ̀lájú ha wà ádámù ọ̀bùnlé ha àtà. ó ní sẹ́wá ní sífà yẹn yóò jẹ́ ìpìlẹ̀ rẹ̀ bí ó yẹ ta pè ní ahmaru yìí ìgbàlọ́gbà tẹ̀lé kí ní ahmaru tún ohun tó fi jẹ́ alamu ni fàáyánun wà àrùbálún wà sọ̀fùwánun wà àrùnàbùn ìmáàna kọ́tín wà dalilin mọ̀nsọ̀rífà ó lè wá jẹ́ ń sọ fún yín o fẹ́rí ọ̀rìyàn ẹni tó wà ń hòhò arímọ́lò sọ̀fùwán arínẹ́bù ehoro ni wọ́n pè lárínẹ́bù ó ní gbogbo àwọn èèyàn bí mọ́ọ̀nẹ̀ fásin bíkọ́sìn wọ̀zẹ̀lẹ́lì mo ń sọ̀rí fún àwọn ní gbogbo wọn yẹn pátá àwọn yẹn ti láyọ̀ ń sọ̀rí fún o lábẹ́ wọ́n sọ pé pọ̀tálítú àìzàbátú àrùnẹ̀bànà ọdí o ní sọ pé ọjọ́ Ahmed torí mò ń sọ̀rí fún lòun ń tiẹ̀ so mò ń sọ̀rí fún ni ọ̀rọ̀ kọ́ wá níwájú wá fún àlùkọ́ wọ̀yẹ̀ jùúzú wọ́n ni ẹjọ́ wo hindu láfẹ̀ẹ́rẹ́ tẹ́mọ̀ pé kò yẹn ní jẹ́ hindu hmm ìyàwó yìí kẹ́ ń jẹ́ hindu àbí ìyẹn kẹ́ ní jẹ́ hindu bó ṣe jẹ́ hindu ni ojú méjì lẹ́lẹ̀ ló ń bẹ́. ìfìláàfì zainab. ó yàtọ̀ sí zainab ìyẹn ni fún bó wù ọ́ o lè ṣe ní láyé ń sọ́rí bó wù ọ́ lè ṣe ní yẹn sọ́rí ṣùgbọ́n kò pè ní yẹn sọ́rí fún lọ́pọ̀ rẹ̀ ó yàtọ̀ zainab ń tẹ̀. zainab nìyí o lè pè ní zainab látẹ̀lóhun náà fi fẹ́ di alìmọ̀rákàbùtà orí zainab kí lè túnmọ̀ zainab ní jẹ́ zainab láàrin wa kò sí òun lẹ́ẹ̀fì nímọ̀ túnmọ̀ rẹ̀ kí lè túnmọ̀ zainab wọ́n bá ní àfáwa ọmọ tá a fẹ́ kẹ́ bá a sọ lẹ́kọ̀ọ́ yìí zainab la fẹ́ sọ bá a sọ túnmọ̀ orúkọ yìí bẹ́ẹ̀ lọ lé kéwà àwọn eléyìí ké bẹ́ẹ̀ ọtúnmọ̀ zainab fún akágbọ̀ ọ̀ya. kí ni túmọ̀ Zainab ẹ̀yin obìnrin la fi ọ̀rọ̀ ni lápọ̀jù rẹ̀ dájú ọkùnrin lọ bẹ́ẹ̀ bá jẹ́ Zainab lónìí yìí nígbà bóyá Zainab ọ̀wà ẹ lọ́mọ tó ti jẹ́ Zainab àbábúrò àbẹ́gbò wọ́n dẹ̀ jẹ́ kọ́tà ní sọ́lá sọ́lá ní ìfẹ̀ tuntun ẹ̀wọ̀ rẹ̀ méjì jẹ́ Zainab Zainab bintu Jahsh àti Zainab bintu èyí tí wọ́n máa ń pè ní ọmọlù mọ́sáàkì bí àwọn aláìní àwọn náà tún bímọ àti bí ọmọ wọn Zainab ọmọ wọn àgbà lóbìnrin Zainab yàtọ̀ sí kọ́ọ̀sì ọmọ àwọn àgbà wọn lóbìnrin àwọn náà lọ́dẹ̀ pẹ́ láyé jó ló twenty nine years láyé Fatima ló ló twenty eight years láyé ìgbèmí làwọn ọmọ kò sóhun kankan àwọn òkú wọn twenty two twenty four. Zainab kí ni ìtumọ̀ rẹ̀ jàmáà. ẹ mọ́ ẹ̀rí zainab yẹn ìtumọ̀ rẹ̀ ní ọ̀ṣọ́ bàbá ya Zainab abin ya Zainab abin wọ́n wá nígbà wọ́n wá wọ́n bẹ̀rẹ̀ sí wí ọ̀rọ̀ yẹn wí wí wí padà wá di zainab zainab zainab abin zainab abin zainab abin wọ́n ni wọ́n fi padà sọ pé zainab ẹ́ sọ fi asma'u ta'ala ọ̀yá ọ̀ zainab kí ni mo pè túnmọ̀ rẹ̀ ọ̀ṣọ́ bàbá hmm, ìwọ ọ̀ṣọ́ bàbá àwọn ayọ̀ ya kò mẹ́ àwọn láàrín wíwíwí lágbàrán kí zainab ọ̀ kó ló fi yàtọ̀ sí zainab zainab yẹn òun wà ní àwọn orúkọ kàkàlẹ̀ yìí ni ọ̀ Ọ̀sákọ̀rọ̀ àbálòrọ̀. Bẹ́ẹ̀ náà ni sákọ̀rọ̀, iná ní jẹ́ bẹ́, iná ìsàkọ́rá. Ẹ bó tí náà yẹ lọ́nsì ìfẹ́sìn. So, sákọ̀rọ̀, iná ìsàkọ́rá, iná tí ó ju àwọn tí o èyí sì tọ́jú ọmọ òrukàn. Abẹ́ ọmọ ọmọ òrukàn ni àbí aláìní, èyí fáláìní ló ń jẹ, wọ́n ń kalẹ̀ tí a mọ̀ nírọ́. Wọ̀bálùkà. Ọ̀kà Umar, bẹ́ẹ̀ náà ni Umar ìdá tẹ̀lé mi báàbù báàbù hazami. lójú ọ̀nà hazam hazam obìnrin ló ń pè ní hazam obìnrin kan ló ń pè ní hazam. ìlànà yóò tàbírọ̀ in kasafari. kí wọ́n bá parí rẹ̀ pẹ̀lú safar. wà á mùsùlùmí àbí àjì ní. Eh. wọ́n ní wọ́n lè pè wọ́n lè sọ̀yìn lẹ́kọ̀ọ́ tí wọ́n máa pè lánàá o ámùsù wọ́n máa pè yẹn bẹ́ẹ̀. nǹkan àmàrùfù wáyé.

so bọ́rọ̀ mọ̀wání ọ̀hún àtọ́fù ṣe rí ni à bá ti lè ha orin yìí ságbárí gbogbo ẹ̀ ló ti mọ̀ ọ̀yà wàzù náà lè mọ́ra kàbọ̀ ọ̀jímà tán tààrí fúra àdìlọ́ wà wá sí fọlẹ̀ jàmà àwọn afẹ́bọ̀ sí báàbù alẹ́ àjàdù báàbọ̀ ná alẹ́ àjàdù afẹ́sọ nípa òǹkà òǹkà العدد من ثلاثة إلى تسعة يؤنث مع المذكر òfin nìyẹn o ẹ ń gbọ́ mi ó ní òǹkà tó bá bẹ̀rẹ̀ láti three to nine three to nine يؤنث مع المذكر a máa ṣe òǹkà yẹn lóbìnrin a sún kà lóbìnrin ohun táwa fẹ́ kà yẹn ọjọ́kùnrin ẹ jẹ́ n fún yín láṣẹ rẹ̀ ẹ sọ wípé sàlásàtù àkìlámì sàlásàtù àkìlámì àkìrí ẹ̀sìrí kíkìrí ìjóbìnrin àkìlámì jẹ́ kí ni ọkùnrin ẹ̀sìn máa ṣe ní 3 to 9 ni 3 to 9 three to nine yóò anẹ́sù máa alimọ̀zákìkárì yóò anẹ́sù máa alimọ̀zákìkárì oh. three to nine ọba fẹ́ tí nine náà bẹ́ẹ̀ ní ó ṣe wí tí a tú kí ni ọ àkọláàmì ọ máa fi abo ká akọ abo òun lọ́fẹ́ sọ ọyàwó yìí zẹ́kẹ́rú àyùzẹ́kẹ́rí máa mọ̀ ánàbí a tún wá máa fi ọkùnrin ka obìnrin àwọn èmi bàbá ní sàlàáfú ẹ má kùn mọ́ sàlàáfú bàmẹ́tì ẹ̀sìn wípé ohun tí ò ní tà ni mo fi ka obìnrin yìí ṣẹ́sìn sàlàáfú bàmẹ́tì títí tó fi di náì títí ọ̀hún bànátín bànátín kí a máa sọ wọ́n ní náà bí ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ báyìí pé sábà aláyáàlì wàsàmà ní ẹta àyà ẹ̀rí sábà òkìta láìlátù ẹ gbọ́rọ̀ mi láìlátù jámọ̀ rẹ̀ ní làyáálé wọ́n wá fi ọkùnrin ka obìnrin rẹ̀ ọ̀tàmọ́ ní àtà àyàmì ó fi obìnrin ká ọkùnrin àti ọkùnrin ní ìyàwó mọ̀ láyélátù obìnrin lòun ẹ̀dìgẹ́ẹ̀tì ó fi akọ káàbò ó fi abo ká akọ ọyàwó kẹdà àlíká. kẹdà àlíká aṣáwọ̀ tó ìlànà sọ̀rọ̀ tàbí. ó ní bẹ́ẹ̀ náà ni aṣára ti rí ó bìyẹ̀ yí pé náà ìta àfa pé èèyàn kò yẹ kí wọ́n pè náà ó yẹ kí wọ́n sọ pé three to twelve ẹ̀gbọ́n náà rọ̀ ni òun làbá àti padà pé wọ̀kà báyìí kẹlẹ̀ àṣàrà tú bẹ́ẹ̀ náà ni ten ṣé ńlá ń tora kàbò tá a bá gbé gunra wọn tí ọba dì lẹ́hùn. wàmàdù wàmàdù nà sálà àgàtì. ẹ o <clears throat> àti ohun tí ò tó tìrì. Bàbá ìlú kàtà àlìsìn wà rọ́ọ̀bì ìrìn Egbò egbò ṣé wá rí tí ò mẹ́nu báyẹn ẹja yanjú rẹ̀ àti sọmọ́rọ̀ rẹ̀. Wọ́n ní ńlá mùtúrà kàbò ọ̀dà tàbá wá rọ̀ kábà rẹ̀ ń kọ́ gbájọ́ kan wọ́n ní àhàdà àṣàrà tọ́lìbán mo mọ́ sọ fún wa wípé tó fi di ṣíṣe àtù ṣíṣe àtàlà àti àhàdà ṣíṣe àtàlà. ṣíṣe àṣà àṣàrà náà fọkàn bá mi lọ ọlìbà wọ́n bá jẹ́ àwọn ìyàwó rẹ̀ lọ fẹ́ ká ló fi mọ́ ọ sọ pé ìhìdá aṣọ́rọ́tà ẹ àwọn obìnrin kíláàsì yìí ló ń kà yìí wọ́n tún fẹ́ kà àwọn obìnrin kíláàsì yìí náìtì ó ní ti à ẹ̀ka kò tí ń ti sa aṣírọ́tà tọ̀líbàtán. àwọn ìyàwó rẹ̀ lọ kà ó sọ pé tí wọ́n bá gbégun àti agbégun àmọ́ ti tàlàyé ẹ̀fún ó ní wọ́n fa àyìn ló ń kàkàlẹ̀ ó ní gbà ní ìtẹ̀lẹ̀ ẹ lè máa kà nǹkà ní káálí wáhí ẹ lè máa kà rẹ̀ rọ́bì alẹ́kíyàs ẹ máa fi wé e lọ bẹ́ẹ̀ mò ń bẹ̀rẹ̀ láti bí ìgbà yìí awọ́lù ni àbí wáhí ìjà sọ pé wáhí sí wáhí ni àbí awọ́lù àdásùlù awọ́lù àdásùlù sáálì àdásùlù sáálì abẹ́ máa ń sọ pé àdásùlù wáhí tẹ̀lé حرف أول الدرس الأول بدري الأول على فقه لسن وان ربنا لو تسي الثاني الثالث هو مع واني فاعل بين الرابع مطاق تقول بنا من بدور خامس سادس عاشر صديابان ويفرد wọ́n ní fáìlù yà á ṣe ní mufas. àwọn yóò bá àbúlé máa ṣàkọ́ mi ìhù. wọ́n ní àfikádẹ́ lọ fi ti ìhun tá a bá ya nínú rẹ̀ yẹn. àwùlé máa dùn náwó. àbí ohun tí ò tó. àwùyá ń ṣe bó máa dùn náwó. ẹ o àbí kó sì fún un tó yàtọ̀ sí kó fún ní kí yan mẹ́sùbà ó ní bá a ṣe máa ń yàn ń bọ̀ wá lápẹẹrẹ mo fẹ́ kẹ́ sọ́kì ní kẹlá balá síbà ẹ̀rọ afẹ́sọ̀ sí àpẹẹrẹ lẹ́ẹ̀kọ̀kànlá wọ́n ni àdárísù wọ́n ni alẹ́hádíyà tó ní máa tí ní aṣára alẹ́hádíyà aṣára lórí alẹ́hádíyà aṣára ọmọ ọkọ̀ sórí fátá àtàlẹ́fà aṣára àrọ́bíà aṣára bó sì máa fi yẹn lọ nìyẹn so wọn bá ń pàfà fẹ́ fún wa nípa al'adàdì ni a súnmọ́ ìtàháraki ìlàmà yóò kọlu làwọ́ àtàájò àtàájò kí ló ń pè ní tàájò lábú tàájò ìmọ̀ òun náà ń pè ní tàájò ìyanu kí lè máa ń pè lóyìnbó Ayọ̀ ẹ̀sìlámínẹ́sà àbíkẹ́lẹ́ máa ń pè ẹ̀ bí ká sọ wípé ájájá kú ah, ah, lọ́dọ́ ní ìjẹrẹ sọ̀páìsì fún ọ̀sẹ̀ báyìí yẹ́ wọn pè náà nìyàn sọ̀rún ló ń pè ní àtàjù ìmọ̀ ẹ̀túgbèbò ẹ̀gbọ́lápá ìwòlẹ̀ ààrẹ ẹgbọ́nù rẹ̀ ọjọ́ òjò ṣẹ́rí sókí ẹ̀yàn ọmọ mi ṣẹ́rí tó ti gbà jù ṣígà méjì lónìí mọ́ àfààláwú àfààlèdè ẹ̀ẹ̀kọ́ fi dáta ẹ̀ka jù mọ́ àfààláwú àfààlèdè mọ́ àfààláwú kí ló fi mọ́ àfààláwú kí ló fi dáa tó ما أفعله أفعل به مجي توني نانيا يعني. قولي أتعجب يا من صافا àtàájúbú láwùsí rọ̀tà. ó ní òsàn méjì lónìí. ma àfààlà záídá ní. kẹtìrì mọ́ àfààlà záídá ní kí ló fi ń sun sí záídù. ó ní kí ni ìrọ́bù rẹ̀ tá a bá fẹ́ ṣe wọ́n mú rọ́bù ìpalẹ̀ kan báyìí ó ní máa. òbẹ̀tàdà ma ó ní sẹ rí fáyìlù rẹ̀ náà ní mọ́ tó ti ṣáájú yẹn. Ọ̀záìdán. Ó ní Záìdùn yẹn jẹ́. Mọ̀fọ́rùlù bíhì ni. Àlùjúmùlà tó kọ́láwú máa. Ó ní sẹ wá rí júmùlà yẹn làbárì ni ó lọ́jẹ́ fún máa. Ó ti parí gbogbo ẹ̀ fún yín. Ó ní ẹ̀rí pé mọ́ àjùmọ̀láhù, mọ́ àṣánàhù, mọ́ àṣàlámọ̀hù gbogbo ẹ̀ fọ́bàlẹ̀ fi yẹn jẹ́. Ìrọ̀gbọ̀ ẹ̀yọ̀ kan tẹ́ máa ti fún gbogbo ẹ̀ náà Ẹgbọ́ hmm. lẹ́ẹ̀kan sí. Ó ní máa eh, yẹn kí ló pè é mọ̀bùtádà wo ni kí ló túnmọ̀ bí máa nà ṣe ó ní àfàlà ń kọ́ ìlú máa bí áìlò rẹ̀ ó ní dọ̀míru ìdá dọ̀míru ti ń bẹ́ ń bí húwà máa àfàlà hùhù ọya zẹ́ìdá yẹn wá jẹ́ kí ni ó ti sẹ́wá rí júmúlà tí ń bẹ lẹ́yìn rẹ̀ yẹn kábàrù mọ́ ọlọ́jẹ́ wà áfàìdì oṣù ọ̀kejì nìyẹn wà húwà ìtumọ̀ mọ́ àfàlà hù náà ni àfàìlì bíi wa asluhu àfàlà mo ní àfàlà. ayé sọ̀rọ̀ dákàdá. ìyẹn ni pé kíní yìí dì báyìí. wa àgọ́dà bàírú ayé sọ̀rọ̀ dá gúdàtì. ẹ bàírù yẹn do ní gúdà gúdà ní kíní ọrùn rẹ̀ ọrùn ẹ̀hú. ràkúmí yẹn di ohun tọrùn rẹ̀ hú ọlọ́run òhú ọ̀gọ́ ìyẹ̀rà ní àbọ́dún ọwá kí ìjì gbọ́lọ́hùn yẹn wàzídà ti bá wọ́n sàlẹ̀ sí bá fìlfà ilé láti lè tún gbọ́lọ́hùn yẹn ṣe àmì sáàmà láti má ti húnná níbi báyìí ó kù jẹ́ níbi báyìí o láti lè bá ti lọ́yìn bí fa ilé káfà ẹ̀ o ó fi yapa sí fa ilé káfà dákun ẹ kí lè fọ́ bọ̀ wúdé lẹ́yìn náà lẹ́yà sẹ́ máa lòó ni kò sí wà ní ẹ̀má. wà يبنى يبنى يبنى إلى التعجب واسم التذليل ó ní sẹ́rí kílò tààjò a máa mọ́ gbò láti máa mú jáde ismu tafuzili ta ti kọ́ tẹ́lẹ̀ gbò láti máa mú jáde ọfẹ́ sọ fún ọ. fíìlì sùlàsì yìí. a gbọ́dọ̀ wá mi fíìlì olókùn tó kàn wán. musabatin. musabatin láàfin rinlẹ̀ ìgbọ́dọ̀ lé nǹkan dànù. musafawi. sì gbọ́dọ̀ jẹun tí máa yóò tún wá pé ẹgbẹ́ kan ẹdín májẹ̀mú mẹ́rin yìí mọ́lẹ̀ yóò jẹ́ sí ilé olókùn mẹ́ta kí ilé olókùn mẹ́ta kì ní ọ̀jẹ̀ àkọ́kọ́ nìyẹn yóò tún bẹ̀ yóò fi nǹkan nílẹ̀ mùtàfáwìtì nǹkan yẹn gbọ́dọ̀ máa jẹra wọn lọ ẹwọ mẹ́ta ní ìsìn tí èèyàn máa ń kú jùlọ èèyàn lọ èèyàn mi ikú lè jura wọn lọ lè ọlá lè jura wọn lọ àbẹ́ẹ̀kọ́ ẹwà lè jura wọn lọ àpọ́nlé lè jura wọn lọ bẹ́ẹ̀ ti gbẹ́jẹ̀ bẹ́ẹ̀ gbogbo tó bá lè jura wọn lọ ìbẹ̀lẹ́ ti mú tààjú bá ti tàbí bí àwọn akẹrọmọ má akẹrọmọhù má asánahù má ìjìmálàhù ẹ̀tìkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ mọ́ àfùkọ́làhù ẹ̀dẹ̀ mọ́lẹ̀ rádá ọ ihun tí ọba ti lọ lánú ẹ̀ gbọ́dọ̀ ló mú ní mo ti sáwẹ̀ yóò jẹ́ nǹkan tó jura wọn lọ sáà ó tún jẹ́ ìlú tó pé tẹ́rífì ìlú tó pé òun ni fẹ́láàzì mi ní ọ̀jẹ̀ ọ̀rọ̀ jẹ́ mùtàádì láti mi àbú àbdùlá ọdí láti mi lọ́gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ jẹ́ mùtàádì ẹni láti mi tí ó jẹ́ èyí tí ò ní jẹ́ mùtàádì ó fi hàn pé kò súnmọ́ àjọra bá wú mẹ́ kí lè ọ̀rọ̀ dọ́rùbù dọ́rùbù ṣe á di wàhálà mo rò fẹ́ ti gẹ́ẹ̀dì bẹ́yẹn sí bí ọlá bí ẹwà bí dídá bí mímọ́ àti gẹ́ẹ̀dì àwọn nǹkan dáadáa kan tó ṣàjẹ́ ọlá téèyàn lè fi ròyìn èèyàn bẹ̀ ló ti lò ó àwọn olóòsì mú tàbí ìlú àti tààjù mọ̀bílì yóò lè fàáyín fáyín ló sì ní òní. àìsàn ìsìnmù fáyín rí yí àlà. ní wọ́n tẹ́bàá mú tẹ́bù bí ìlú wa ó bí máa jẹ mẹ́fà ìsìnmù fáyín lè rí ọgbọ́dọ̀ já fàáyín ó jìnà sí ahmaru yìí àwílẹ̀ kan ahmaru yìí lẹ́sẹ̀ tẹ̀bù bí o lẹ́sẹ̀ tẹ̀bù bí o Ọkọ̀wé ni wípé àṣádùn ọmọràtà. Wọ́n sọ pé Zaidu, Zaidu, àwọn ìpàdé gbogbo àwọn tí má jẹ̀mọ̀ yípa ti fẹ̀ ẹ̀gbẹ́ wọn kẹ̀lẹ̀ ńlẹ̀ tó bá fẹ́ mú wá, wọ́n sì máa rí àṣádùn. Ó di ń sìn, bí kí n sọ mọ́ àṣẹ́gbà ọwà sọ pé ọmọrọ́ta gbáìdì ọ̀lẹ̀ wí kọ́ máa pè ní mọ́ àmọ́ra ò aṣìdédé ọ̀bí báyìí aṣìdédé ìhọmọ́rọ́tì lọ́sẹ̀sẹ̀ ni àwọn gbáìdì ẹ̀dígbé tó bá jẹ́ ahmaru ohun tó bá ṣe wípé ismu fáìlì tí afọ́álù ni ó lè mú tàbílù àti tàájú bùwá mẹ́ọ̀ àfikọ́ ọ̀sẹ̀ máa yí bí irú mọ́ àṣádà amúra mọ́ àṣádà bàyádọ́ lọ́sẹ̀ máa wí nìyẹn tó bí ọ̀rọ̀ àjò bó ṣe rí nìyẹn bá fẹ́ fi tíra yẹn á fẹ́ rí rẹ̀ tì lónìí tó a máa pàdé ńgbà míì tó a padà máa ka tíra míì so báàbùn ìwákọ̀ àkọ́kọ́ tá kọ́ èèyàn ọmọ wa nínú báàbù yìí ni iná kì ní wákọ̀ fún ìlà àṣọ aláàbáwì rahmatin bilha tó bá fẹ́ pé rahma ọ̀rọ̀ pé rahma ìdílé báwọn yìí pé ní rahmatun na rahmatu ọya máa sọ dámi lóhùn wàhálà náà mùsùlùmáàtì tọ́ká jẹ́ mùsùlùmáàtì lọ pẹ́ pé káà lóòdù mẹ́ mùsùlùmáàtì ọdíyé mùsùlùmáàtì ọdíyé bẹ́ẹ̀ ọya kọ́dín of an tọ́ bá jẹ́ kọ́dín tọ́ bá rọ́kàn ọgbìn náà lówì wọ̀járán tọ́ bá kọ́dínà lórí bil hafifi pẹ̀lú pé wà háyà yẹn dànù. ọ̀nà ìkọ́dí fi ìmá bí ìsìbáàtì. ìsìbáàtì ọlọ́sílẹ̀ wọ́n máa sọ pé àlẹ́kọ́dí àlẹ́kọ́dí kọ́ọ̀lá àlẹ́kọ́dí ọ̀dí ìtò bílẹ̀kọ́dí ẹgbẹ̀rẹ̀ bí a ló dùn olórí òun ọ̀kọ̀dí yóò ọ̀kà sí. ọ̀kọ̀dí ọ̀kà tó fi yìí وليس في نسبه قاد وقادي إلا يا ó ní ẹ má jà dára wa láàmú tẹ̀rí kọ́ọ́dín ọba wà láyé nẹ́sùbà láti àlòówì mẹ́ ọ sọ wípé rọ àìtù kọ́ọ́dì yá ajiri àti rọ àìtù lè kọ́ọ́dì yá èyí tọ́lá lè fọ́làm àti èyí tọ́lá orí iyá àtọ́gbà títí àlòdòlé lórí ọ̀yọ́ kọ́fù. wàyó kọ́fù àìlà ìdá wà náà wí wà ọ̀rọ̀ àìtù zaidan alif ó ní ẹgbọ́n tẹ́lí tó bá jẹ́ ìdàn ní o tọ́ máa pè tọ́ bá fẹ́ dó ìdá lóòwì gbọ́n sí ìwúye dáadáa ìdá kò ní fún tẹ̀lé tó bá fẹ́ dó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọba dára ó ní lànàṣàán tó bá fẹ́ dó lànàṣàá àwọn lóòwì bẹ́ẹ̀ náà nìrọ̀ àìtù zaidan ó nìrọ̀ àìtù zaida àlífù lóòdù olórí ẹ̀ Àtúkàbù alìfú ba'da wáwù jàmáà àti. Ó ní wáwù jàmáà bí kọlu agbọ́dọ̀ kálífù sẹ́yìn wáwù yẹn. Mo sì ní pè. Tẹ́ẹ̀sì gbọ́ mi. o, ó ní ẹ wá rí wáwù ní èsì ìpínlẹ̀ o. Kálífù yẹn èsì ìpínlẹ̀ bá ti ẹmọ̀ pé yẹ́ díọ̀ún ọwá látara dàáyẹ̀ díọ̀ún tí kí dá àwà nìpínlẹ̀ rẹ̀ dá àwà ọ̀túrì samú. ọ̀túrì samú alifu ya an ìtajà wa ṣàṣe kàlá àgàbí. ẹ o ó ní wọ̀túrì samú alifu ya an alifu akọ ni ya ẹ farabalẹ̀ o ní ìtajà wa ṣàṣe kàlá sátà o tó bá ti tayọ lẹ́tà mẹ́ta bí ìṣẹ́díá ah. ah, àti mustapha ẹ o ìyá rẹ máa kọ́. ọ̀gánà aṣlù háyà. àdífilẹ̀ rẹ̀ dẹ̀ jẹ́ yá. àrọ̀má. bí ràmá ẹ̀kọ́ bí yá rẹ̀. àlùfáàtà ẹ̀kọ́ bí yá rẹ̀. wà álífán fi ẹ̀kọ́ yìí rí. ihun tó bá yàtọ̀ sílẹ̀ yìí àlífù lẹ́ máa kọ́ nípa mẹ́ta nìyẹn. bí irú kí ni. àfà kí ló ń pè ní àfà òun ni bíi. Eh, síbi iye kàbí nǹkan ni tó a sọ ọ̀pá ọ̀yẹ̀ nkẹ́ṣì fún. Eh, nkẹ́ṣì fún amòrú alifi alifẹ́ni bìtá ìkàwọ̀máyíjú wà àfáwùtù. ẹ o ó ní sẹ rí eh, àlékù tí ń bẹ́ ń bí fíìn ní yẹnkẹ́ṣì fún amòrú wọ́n bá fi káàkiri. ẹwọ rọ́mà nísìn tí ẹmọ̀ gálì mọ̀ sọ́rọ̀ ní mẹ́mẹ́ àṣírí wá tún àtà débi káàkiri ti sí ọ̀padà di rọ̀mọ́ àpamọ̀ fún ya ní ìpínlẹ̀ rẹ̀ ẹtíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ náà ni àfọ́ọ́sù ẹmọ̀ gálì fúlọ́wà mẹ́tẹ́lẹ̀ àáfà àṣírí rẹ̀ tún gbà ká da táàmọ̀ àtàlàmọ̀ kúrúwà òní àfọ́ọ́sù ọ̀yà. wàlíìsìn ibi tẹ̀síníyàtì àṣọ wáyé ní ìpàpàtà àwọn ibùn ìmìláwò yíò láyé àtijọ́ ó ní orúkọ yóò tún kílé àtẹ́ mọ pé yàwó ni àbí wà ò ní yẹn ìgbàsọ di méjì bí àsọ wáyé ní àsọ ní tẹ́lẹ̀ ìgbà tó di àsọ wáyé ní àdàmọ̀ bí àṣẹ wà ò ní di tẹ́lẹ̀fù wáyé bẹ́ẹ̀ náà ni fàkàyáyé ní fàkà ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀fù sọ̀rọ̀ ní mẹ́mẹ́ ìgbà táwa sọ di méjì àṣírí hamzatu ismi bi kasidin wa dọ́mí. ó ní sẹ́rí hamza ti mẹ́mí orúkọ ọgbà kẹ́kọ̀ọ́ ni àbọ̀gbà tó mọ̀. waskin. ó ní iskin fọ̀rọ̀ ni wọ́n ń pè jẹ́ fọ̀rọ̀ táwọn èèyàn ti máa ń fi jókòó rí nǹkan fi yàgò. wọ́n bí ní ọmọ ìbùnú ọmọ náà ní jẹ́rẹ́. ọmọbìnrin. ọmọnìyàn lọ́kùnrin. ọmọnìyàn lóbìnrin. àtẹ̀síníyà ti hìn náà. àti méjì gbogbo wọn yẹn kọ́ alfàtò wá sílò lọ́wọ́ àmì ẹ̀fẹ́ náà ìsìnlẹ́ni ọkùnrin méjì obìnrin méjì wàlùkùláàmù kẹrí àlìfọ́ láàmù tí bẹ́ẹ̀ àlùkùláàmù ni alìfù tí lọ́nà alfàtò wá sílò ni wà áìmọ́nìlá mo fọ́lọ́n búra ọ̀tọ́ ẹ̀fù méjèèjì ní fàtíà àríkọ́ Hamza tó wá sílò. Sẹ́yìn gbogbo ohun ta kàálẹ̀ yẹn, àléfù yẹn, Hamza yẹn máa hẹ̀ ní bẹ̀rẹ̀. Ìsì bẹ́ẹ̀sì rí ìrìyàn. Ìbùlù. Wọ́n tó fùgá fún. Ṣùgbọ́dà bá ń dàkọ̀ mọ́rọ̀ àhà dànù. Ìnẹ́sìmọ̀hù. Ẹni tó mọ yọ àléfù yẹn dànù ní ìpẹ́ jáde. Ìnẹ́sìmọ̀hù. Sádájú وكذا همزة الماضي والمنجوي المتجاوز المتجاوز أو بعد أحرف ó ní bẹ́ẹ̀ náà ni hamza ti lẹ́ni fi lè mọ́jú tó bá ti ju òkú mẹ́rin lọ òfin ẹ̀kọ́ fi lè mọ́jú olókùn márùn hamza tó wá sí ìlòun náà kàtàkọ̀ọ́jà bí ìsàkọ̀ọ́jà tó ti é bẹ́ẹ̀ náà ni amúrò ẹ̀ hamza tó bẹ̀rẹ̀ hamza tó wá sí ìlòun náà ọmọ zari bẹ́ẹ̀ náà ni mọ́jú rẹ̀ ìsìnkìrọ̀ọ́já bẹ́ẹ̀ náà ni amúrù gbogbo fílẹ̀ olóko mẹ́ta pátá áńkàtù tí máa ń àwọn ìtura sílẹ̀ mi. akọ́túrí. ǹdẹ ọ́kùtòlì ọba wa ń bẹ̀rẹ̀ kóókè ọba wa láàrin ọ̀rọ̀ ọdún àpọ̀mọ́rọ́ ọ̀gùzù ọba wa ń bẹ̀rẹ̀ kóókè ọba wa láàrin ọ̀rọ̀ ọdún àpọ̀mọ́rọ́. ìdí obìnrin lọ ń bá yàn pẹ̀lú kọ́gbádùn mọ́ ọyá